الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وتذكروا ما وعد به المتقين في عديد من آيات قرآنية كثيرة لا تزالون فيما نظن تذكرونها وبكي العمل بها نسأل الله سبحانه وتعالى أن ييسر لنا العمل بها فقد قال ربنا جل في علاه ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له من أمره يسرا ووعد أن الأعمال الصالحة إنما تقبل من المتقين فقال تعالى إنما يتقبل الله من المتقين نسأل الله جل في أولاه أن يجعلنا من المتقين هذا وقف الله بابا طلع رجع òun nìkan náà lálágbára kò ní ìlẹ́yìn rẹ̀ gbogbo agbára ní tí ó bá mú tí jọra rẹ̀ àwọn tí wálé ayé yìí tí rò wípé agbára ń bẹ àwọn tí wípé lọ ìgbà tágbára ní jọ wọn lójú wọn padà já bútẹ́bútẹ́ ni ọlọ́run kọ́ máa dàlá àmàlì wa ọlọ́run tó fi wáyé mùsùlùmí adúpẹ́ fún a sì gbọ́dọ̀ fi sọ́kàn mi pé òun nìkan la gbọ́dọ̀ máa bẹ̀rù nígbàkigbà nígbà gbogbo torí pé ẹnìkan ọ̀bẹ̀rù ọlọ́run tó láàrin ga lóòótọ́ tí táàrù pé a máa rán díẹ̀ ọlọ́njẹ́ a lè máa lò ó. ayakọ̀ ọlọ́njẹ́ oyè ayé pé ẹni ọba bẹ̀rù ohun ọ̀hún ọ̀nà àbáyọ fún ẹni ọba bẹ̀rù ohun ọlọ́hàn rẹ̀ ga aláàmàlì ọlọ́hàn bó jọ rọrùn ẹni ọba bẹ̀rù ga ọlọ́njẹ́ pé irú iṣẹ́ olóore irú àwọn bẹ́ẹ̀ wọ́n máa ń dà tó bá dọjọ́ alìkìyàmà tó ṣe wípé mọ́ńdàládì yashfa indahu illa àdìgẹ́gẹ́ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tí ó lọ bẹ́ẹ̀ sí pẹ̀ àyẹ̀mẹ́ ni ọlọ́run bọ́ bá tó láàrin ká tó bá yánú sí ẹni ọlọ́run bá yọ̀ǹda fún nírú ọjọ́ yìí ẹni tọ́lọ́run bọ́ bá tó láàrin ká fi ṣe kò tó bá sọ oríire yóò rí ìṣèpè ànábì wa Muhammad ṣùgbọ́n ẹni tí ó ṣéwù kan bá lóun bẹ́ mì kan tí wọ́n lè kan tó bá lóun bẹ́ níbì kan tí ẹnìkan tó bá tiẹ̀ tó jẹun yóò tó sọ pé rọ̀súlù ló wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó ń pẹ́ àwọn rọ̀súlù láyé lóde òní wọ́n kún bàdà àtàwọn bòmí náà náà tó tó ń bára wa sọ láti ẹ̀dọ̀

ọ̀nàbí adáwọn ojú ọyẹ́ wọn yí kí a ní mọ́ jẹ́gí tọ́lọ ní má jẹmọ̀ṣẹ́ lọ́wọ́ ẹlọ́dọ́ ẹlòmí bàbá wa alayhi salatu wa salam yóò wà tọ́ka àwọn ẹ̀dá yóò ní ẹlọ́ba náà àwọn èèyàn wà lọ́ba ànábì wa Nuhu alayhi salatu wa salam àwọn èèyàn wà mọ́ lọ́ba ànábì Nuhu ìkéré ànábì Nuhu ṣé wọ́n ni àkọ́kọ́ rasulin bàtàkùn wọ́n ní àkọ́kọ́ yìí ń ṣe ọlọ́run tọ́lọ́ ń gbé dìde lórí rẹ̀ báyìí náà bá ti wá sáájú rẹ̀ wọ́n ìṣẹ̀rọ̀ sóò eléyà gangan nìkan kọ́ ọlọ́run bá gẹ́gẹ́ fẹ́ ròyìn rẹ̀ lọ́wọ́ ó ní innahu kana abdan shakura dhurriyyata man hamalna ma'a shakura ọlọ́run ti rẹ̀ ọlọ́run ní tọ́ba rí bẹ́ẹ̀ dápè wá bá a lọ ọ̀dọ́ lọ. bá a bẹ lọ́wọ́ tọ́lọ́wọ́ bá ọba tó láàrin káwọ́sẹ̀ wá dájọ́ kíkàlù fún máa rí ẹ̀. ẹ dákun bẹ́ẹ̀ni kan bá ń bẹ lórí ilẹ̀ òní lónìí tó bá mọ lọ́wọ́ bá sùn tó bá pàtàkì kò sẹ́ni tí ó tó pàtàkì tó dáa nábì lọ́wọ́ sáyọ̀ mi parẹ́. bẹ́ẹ̀ni kan bá pàtàkì tó tóbi tó ń bà tó níwájú ọlọ́wọ́ ọba ọba tọ́lá rẹ̀ ga èyí tó wọ́n kàǹkà kó tó wá fà níbi wà nù. ìmọ̀ ìlànà ṣèyítọ́ọ̀nù súnmọ́ lọ́wọ́ onímájìyàn ọjọ́ rẹ̀ lójú sọ́lọ̀ ẹ̀rì pé jọra wọn lójú sọ́lọ̀ ń pọ̀ láyé àwọn wọ́n àwọn wọ́n lè ní ara bá sọ àwọn òfin báyìí fún ọlọ́run náà

kò sì tún ní bínú rẹ̀ má ẹ dákun Ibrahim ni ẹ lọ Ibrahim ẹ máa lọ sọ́dọ̀ Ibrahim ibẹ̀ ni ẹ máa lọ tẹ́ ẹ bá dọ́dọ̀ rẹ̀ ọlọ́run bọ́ tó láàrin ká ẹ lọ sọ fún kíkọ́ bá yín lọ́dọ̀ Ibrahim wọ́n bá yín sípẹ̀ ẹ máa lọ bẹ̀ ìzọ̀hábù Ibrahim àwọn èèyàn ń gbára ńlẹ̀ ńlẹ̀ wọ́n lọ bá níbi wa Ibrahim ẹ̀dàkùn ẹ̀yìn ọmọ sí ọlọ́run tó àjọjọ́ ń bẹ mọ́ṣáláṣí kí ni wọ́n ń wá wọ́n ń wá ìṣèpẹ̀ ìṣèpẹ̀ táwọn èèyàn kan fi wá lọ́kàn balẹ̀ ẹ lé lórí wípé ẹ wọ́ọ̀rì àwọn gbà yín kalẹ̀ ẹ wọ́ọ̀rì àwọn ọkọ̀ yín sáfọ̀sá ẹ wọ́ọ̀rì ìbẹ̀tọ̀ bá ti ń fà àdúrà ìbẹ̀tọ̀ bá ti ń ṣe máa jẹ́ṣẹ̀ lọ ọlọ́mọdé àsórí ibú mọ́jà wà àwọn ẹni bí àwọn èèyàn àwọn èèyàn Ibrahim àà ọlọ́run ọba tọ́lá ga ọkà ọsí púpọ̀ ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ọsẹ̀ ká ọyẹ dákun ilẹ̀ Ibrahim anta ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ní ọ̀ eléyìí nìkan kọ́ kọlílù ọlọ́run ọba ní ọ̀ ọlọ́run bá mú ọ láàyò Ibrahim tó bá rí bẹ́ẹ̀ Wa bá a lọ sọ́dọ̀ ọlọ́run ọba tọ́lá rẹ̀ gà bá bẹ́ ìṣfà lánà ila rabbik lọ́ba àbọ́nà bá bẹ́ kíkẹ́ dákun kọ́ dájọ́ kó jẹ́ kí kálukú ọ́ máa yé nígbà táwọn Ibrahim alayhi salatu ànábì Ibrahim téèyàn bá wo iye ọdún tó lò láyé ni kó lé lọ́gọ́rùn torí pé wọ́n ti jọjọ kọ́lé ọmọ yẹn sì fẹ́yàwó ṣojú ẹ̀ kọ́dà ọ̀sán àkọ́kọ́ fẹ́lẹ̀ kejì ṣojú ẹ̀ nínú tàbí ọ̀pọ̀lọpọ̀ wa ò sì tó bá rí bẹ́ẹ̀ Ibrahim lé ní ọmọ ọgọ́rùn ọdún tá a bá wò ó ṣùgbọ́n ti lé ní eighty kó tó ẹ̀rí wà torí pé lẹ́yìn eighty gan ló tó dá bẹ́ẹ̀. ni tó lò láyé yìí yóò wà parọ́ lẹ́ẹ̀mẹ́ta ẹ̀ oh, oh. yóò rántí pé òun parọ́ kò sọ́mọ ọgọ́rùn-ún ọdún náà àtàwà àwọn adáǹfẹ́ ń bí wa gán ọ̀dọ́gọ́rùn ọdún láyé ọdọ̀wọ́ ọlọ́run bọ́yá ni ọ̀pọ̀lọpọ̀ ẹni tí mẹ́bí ò lè dọ́gọ́rùn ọdún láyé òṣìṣọ́rùn ọdún ọgọ́rùn ọdún kàkánù wa ọ wá lu ọdún láyé rí dákun ronú sí iye yọ tó ti pa lónìí torí ẹlòmíì bí ọ̀pọ̀ arọ́pọ̀ jẹun kìí ṣe wípé ọlọ́run bò ní fún ní tí ó jẹun ṣùgbọ́n kò ní gbàgbọ́ ní ọlọ́run débẹ̀ irọ́ gangan ní jẹ ẹlòmíì tẹ́ ẹ bá ń wò báyìí irọ́ gangan lè ń wò ẹ wá máa wúrọ́ sí yìí mọ̀ pa ọ́ pa irọ́ yẹn nítorí ọlọ́run ṣùgbọ́n sàpàrọ̀ kí ni irọ́ alákọ̀ọ́kọ́ tòlẹ̀ àwọn nǹkan bẹ tí máa bá àwọn obìnrin ṣe nàbì gbogbo obìnrin tó bá ti gbà lójú ìlú ẹ̀ kọjá àbí kó mú ọmọ lẹ̀. àníbà Ibrahim aleyhi salatu wa salam wà lọ pẹ̀lú ìyàwó rẹ̀ sáárọ̀ wọ́n wá gba Mísírà kọjá lọ́ba bá ní kí wọ́n lọ mú obìnrin tó wà pẹ̀lú rẹ̀ wá. ìgbà tí wọ́n jọjọ débẹ̀ bọ́ọ̀lù obìnrin ṣe jẹ́ sí ọ ó ní ó kù mí kò sọ pé ìyàwó òun ni irú alákọ̀ọ́kọ́ mi. ó ní ọ́kùtù mi ni pé ọmọ ìyá mi lóbìnrin kò sọ yí pé ìyàwó mi ni irú alákọ̀ọ́kọ́ nù irú ẹlẹ́ẹ̀kejì ìgbà táwọn bàbá rẹ̀ jẹ́ kó sàjọ jẹ́ fẹ́ sọjú ọ̀sà jẹ́ darúgbó tí gbàgbà ń ní kó náà lọ káwọn jọjọ sọdún yìí mo ní ìdí ara mi ò yá. nítorí kọ́ mọ́ bá àbá wọn tó ṣà ìrọ̀ ẹlẹ́sìtì gbárù rọ̀ tí ẹ o ìrọ̀ ẹlẹ́ẹ̀kejì inú ní irọ́ tí ń ti lójú àmà ni o sọ pé kò sínú ọ̀rọ̀ tí wọ́n lè pa gbogbo kátẹ́lò mẹ́rin ní láyé ẹlẹ́ẹ̀kẹta ni pé ńgbà tí wọ́n lọ tí wọ́n ti tẹ̀lé òun tán ti tán ti dó lọ tán ti ṣe wèrè lọ́tàn ọwọ́ àjọ́dọ̀ àwọn òòṣà wọn ó rí kí gbogbo òpèsè tí wọ́n gbé kalẹ̀ kan wọn òkú jẹ́ ní aláṣà kúrú ẹ̀ ní jẹun ó rí kí wọn ọ̀dọ́ wọn lò ó ní máa dàkún látẹ̀hún tẹ̀ fún kí ló jẹ́ sọ̀rọ̀ nínú orí kí wọn sọ̀rọ̀ ọba yóò àkékèyàn sọ̀rọ̀ ọba àlejò dọ́rùbà bílíẹ̀mí ọ̀sá wọn gbàdọ̀ tó sá wọn takuntakù ọ̀dà aláhùn jùzáàdàn ilà kẹbí ìrọ̀lá ọwọ́ afẹ́lẹ́ tó tóbi dáadáa nù ọwọ́ afílẹ̀ ó fò nìkan lẹ̀ ẹ̀rí nǹkan ìgbà táwọn wèrè ìgbà táwọn kèfèrí táwọn bá dùgbò náà ní àdáwọn lọ tí wọ́n padà dé ah wọ́n pé nǹkan ti sàwọn ọ̀sàwọn táwọn ń pè lọ́rọ̀ wọ́n ní máa fàálà ha bá bí a hàtìmá ta ló délé ìwò ẹni ó délé ìwò ìnáwó lẹ́mìnà bọ́ọ̀lì alábùsì ọ̀sàbùsì àwọn ọ̀sàbùsì o pẹ̀lú pé wọ́n ń gbé ìbáadà fún kan ní ìdá àkọ́kọ́ lójú ara wọn. ìgbàdéwálé a ọmọ kan ń bẹ tá a gbọ́ tí ń sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí ọmọ kan gbọ́ tó ti sọ yín kí làákì dáadáa sùnámọ̀kùn bá dáa tó wá lómọdébìnrin onígbàdá wọn bá lọ ó ọmọ òun ni ó sẹ̀mí iná àtàyè kúrò hù ọmọ kan sọ̀rọ̀ nípa àwọn yòókọ́ lùláwù Ibrahim Ibrahim ló kọ́ ẹlẹ́kọ́ mi wá láwọn ta níbi Ibrahim di alayhi salatu wa na ya Ibrahim direct question ìrẹ́ Ibrahim wọ́n lọ jẹ́ ilé báyìí fàyàlà hù kẹbí ìròhùn káàdà èyí tó tóbi jù wọn ìlọ́yìn àwọn kéékèèké yẹn àgbáyà ni èyí tó tóbi jù nù wọn olóṣè tẹ̀síọ́rọ́ ọlọ́pàá àwọn aláṣọdùn wọ́n ní yọ́ sọ wípé báyìí fàyàlà hù kẹbí ìròhùn káàdà ọwọ́ àdìnàwó báyìí fi kààrin ẹjọ́ àfihàn ni mẹ́ta tá pa orílẹ̀-èdè àti

ẹjọ́ sọ̀rọ̀ àbí ọ̀rọ̀ pípa àwọn èèyàn ti fẹ́ sọ ọ̀rọ̀ pípa di nọ́mà ẹni tí o ti kó lé mo ti fẹ́ kẹ́yìn láàánú ìsìn mo ti fẹ́ dé bẹ̀rù kò kó lé o yóò wáyé ṣe lọ wẹ̀ lẹ́yìn ìgbà náà ẹlòmíì tún burú sẹ́mi ọ̀sán kí á ẹ̀wọ̀n mo ti ń bọ̀ mo ti ń bọ̀ ọ̀kadà ọ̀kadà kò síbi tọ́kadà wà o irọ́ ó wá dàbí ẹni wípé irọ́ ẹlòmíì ọmọ bá ọmọ ṣẹ́ rẹ̀ ní ìgbà yóò lọ wọ́n sàkẹ́ kí ló dé kọ́sọ́mà wa kò mọ bó ti yẹ kó bá kọ́sọ́mà sọ̀rọ̀ kò parọ́ fún kọ́sọ́mà rẹ̀ ọjà tí wọn ò ní ọwọ́ aláwọ̀ òní tó yẹ kọ́sọ́mà wọn ò ní tẹ́mi yóò kọ́ lòun òun lè kọ́ lu yàtọ̀ wọn lọ́gbà àwọn òbí tàwọn náà lé torí lọ́wọ́ àtijọ́ mi kò ní wọ́dọ̀ àwọn náà irọ́ atúrọ́ tàbí ìlú anábì Ibrahim alayhi salatu wasalam mo ní pa àwọn bí Ibrahim ṣe tó anábì ọlọ́run rọ̀ṣúlù ni kọ̀lí ìlú ọlọ́kọ̀ọ́bà ni ọlọ́run bá ṣàlẹ̀ ṣàlẹ̀ ọlọ́wọ́n bá fẹ́ràn rẹ̀ púpọ̀ nínú àwọn ẹ̀dá ẹ̀ síbẹ̀síbẹ̀ torí irọ́ mẹ́ta péré anábìwá Ibrahim aleyhi sọláàdù wasalaam ó ní ilé lọ síbẹ̀ ẹ dáàbò ká lọ́dún tó Ibrahim wọn wọn láyé ta ni ó tó tó ta ló tó tó má láti gbà tó ti lọ nínú àwọn ọmọ rẹ̀ anábìwá Ibrahim anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run tó sọ wọn lẹ́sà jùlọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lẹ́yìn àwọn wọ̀nyí kò sẹ́lò kò sẹ́lò mí máa àwọn wo ní wá ń sọ fún apá wo sì pẹ̀ wá níbo ni àwọn àkíní ẹjẹ yóò ọlọ́run wọlé ayé tó bẹ̀rẹ̀ èmi àti ọlọ́run ní já ṣiṣẹ́ yóò fi wá ṣe kọ́ńgẹ́ dáadáa iná wà lápò lè ṣe nǹkan tó. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah adọ́kọ́kọ́rọ̀ ìkẹ́ muhammad sallallahu alaihi wa sallam adọ́kọ́kọ́rọ̀ ó sì wá mùsùlùmí ǹjẹ́ musulmi wa lọ́jọ́ tí àwọn mùsùlùmí ọmọ ẹ̀dá yàtọ̀ táwọn tó yàtọ̀ sí wọn nínú àwọn ẹ̀dẹ́ muhammad sallallahu wa Ibrahim ní ẹ lọ́ọ́ bá Musa ọlọ́run kàwọn náà tí ó kú bá sọ̀rọ̀ dàrẹ́tì tí ó sókù fọ́ láàrin àwọn méjèèjì àwọn ènìyàn wà lọ bá nílùú àwọn sáré ìsọ̀rọ̀ àdùkọ̀sọ̀rọ̀ torí ọjọ́ Musa wọ́n ti Musa níbi ọlọ́run bá ní ọlọ́run bọ́ sọ̀rọ̀ kò fọ́ láàrin jẹ́ bá bẹ lọ wá bá bẹ lọ wà wá ìṣìpẹ̀ kájẹ̀ ẹ̀rá wàhálà ọjọ́ àlùkìyà máa pọ̀ ọlọ́run ní járí wàhálà lọ́jọ́ náà wàhálà ọjọ́ àlùkìyà máa kọjá bẹ́ẹ̀ ọlọ́run má járí wàhálà ọjọ́ náà ẹ dákun àníbà musa aleyhi salatu wa salam onótò wa rántí pé àgbà ah, tó ń wà láyé òun gbẹ́ nìkan lẹ́sẹ̀ ó sì bà lọ òun pààyàn o. ọlọ́run náà ti forí jì láyé o ṣùgbọ́n àtàn fóun pààyàn ní kí ah, òun lè lọ bọ́lọ̀ ìbínú tòní ìkọjá bẹ́ẹ̀ ọlọ́run ìbínú bá wọn rí kò tún ní ìbínú bá wọn. ẹ lọ bá yín sáà lẹ́yìn sọ̀rọ̀ àwọn ọ̀sán. àwọn èèyàn wà lọ bá ìsá àlẹ́yìn sọ̀rọ̀ àti mọ̀sálà àwọn ìsá ìwọ tó ṣe wí ọlọ́run dá ẹ̀mí yẹn sára àyà rẹ̀ láì ṣe wí pé òun àtọkùnrin kankan jọjọ dá nǹkan pàkàpọ̀ ó sì lóyún rẹ, ọlọ́run pàṣẹ ó sì dọ́mọ ó sì wáyé ìwọ́n tó ń yàtọ̀ nínú ẹ̀dá tó bá rí bẹ́ẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ lóhùn tọ́lọ́wọ́ bọ́ tó ga ìtí ń bẹ lọ́dọ̀ wa nínú wàhálà ìtọ́ ogun kálukú jáde ló bá ti kú wa adájọ́ kálukú wasallam tó tó wà nù hadith ni wípé láyà zukuru zamba kò ní sọ pé ṣe báyìí lòun dá tó wà nù hadith ni hadith bukhari àti muslim sí kò ní sọ pé òun dẹ́ṣẹ̀ báyìí nítò ṣùgbọ́n yóò sọ wípé ẹ lọ bá muhammad sallallahu àfi mílẹ̀ ẹ muhammad sallallahu àwọn èèyàn yóò ṣe wá lọ sọ́jà nípa muhammad sallallahu alayhi wa alihi wa sallam fún ìṣìgbẹ́ ànábì náà wà dìde sallallahu alayhi wa alihi wa sallam ànábì nígbà tí bá dìde ìwà gba abẹ àlẹ àràṣẹ ọlọ́run ọba lọ ibẹ̀ ní lọ ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní fa akhiru sajida ìwà forí kalẹ̀ orí ti bá forí kalẹ̀ fọ́lọ́run ó ní ní náà àwọn ẹni máa fi yin Ọlọ́run tínú rẹ̀ máa fi yọ tọ́lọ̀ ọ̀bùn òfin mọ ẹ̀dá kẹ̀kẹ́ ọlọ́run àti màmí jọ náà ẹ̀dá fẹ̀já gbọ́ yìí dáadáa àwọn akẹ́wọ̀n lè lè fi sí ẹ̀mí ọlọ́run tí ó ti ọlọ́run ọba ní ọrùn sínú rí ó fi dùn eléyìí tọ́lọ̀ ọ̀bùn òfin mọ ẹ̀dá kẹ̀kẹ́ rí yóò àfi màmí jọ náà ìyẹn ní wàá máa fi yìí ní màá wá fi bẹ̀ẹ́ kìí ṣe pé ìmúdọ̀ sọ pé ah, ọlọ́run mo ti wá dé báyìí ó ṣẹlẹ̀ ń sìn ni pé Ah, wọ́n adájọ́ àwọn kò ní àwọn kan bẹ̀ wọ́n sọ fọ́lọ̀ kọ́ mọ̀ ṣe báyìí ni wọ́n ni ah, ọlọ́run ìjọ bẹ́ẹ̀ ṣe kò sọ ọ́nà bẹ́ẹ̀ eléyìí ó sì ó wà lè bá pírẹ́sẹ̀ǹtì àbí gómìnà àbí kan sọ̀rọ̀ báwọn gómìnà wà lè bọ́ọ̀lù sọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà wọn bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe báyìí wọ́n ń pàṣẹ ni wọ́n ń ṣe gbogbo ìdájọ́ táwọn ìjọba mú wá ní àfẹ́tì wọn wọ́n rí chẹ́ǹjì ẹ wá ẹni ọ̀yà wọlé títí ti gẹ̀lé ẹ̀ kò sì lè sọ fún pé búdò sàkọ́tà nìtì síbẹ̀síbẹ̀ ẹni yọ sọ fọ́lọ̀ pé sọ́lọ̀ wọn bó ti ní èyàn ń pera rẹ̀ lọ́lọ́run ó sì ṣèjọba ìjọba mọ́ wọ́n sọ ẹ́ wọn ọlọ́ọ̀ni ti pẹ́ ó sì gbogbo bùkátà rẹ̀ nígbà máa jókòó lọ́dọ̀ ọlọ́lọ́run àfi táwọn tó túlẹ̀ kó kú òun bẹ̀ bọ̀ bọ́ ẹ dákun ẹja sọ̀rọ̀ níbi dídà àtàjẹ pẹ̀lú àwọn èèyàn ọlọ́run ní ta ọlọ́run bò ní ta wa kò ní jẹ́ kò ní jẹ́ kí èṣù jáde tí má sànyà kò ní jórí yìí tẹ̀dá lé alùpùpù má tẹ̀dá ẹ̀dá anábà fi orí balẹ̀ fọlọ́ pé ọlọ́run yóò ṣe nítorí wọn wí náà gan wò sí ìmá òun torí pé irú ẹ̀yìn ọjọ́ náà ìjọ náà bá fi màwọn tán wọn abẹ́rẹ́ sí ni lọ wọn abẹ́rẹ́ sí ni fọlọ wọn abẹ́rẹ́ sí bẹ lọ ní ìfúnni kan onílé ìgbà yẹn lọ́wọ́ tó wá sókè rẹ Muhammad gbórí rẹ sókè ìṣùpá tó ṣàpá ọ̀yà gbórí sókè bọ́ wa gbórí sókè tán wa máa ṣe ṣàpá wa máa ṣìpẹ̀ ẹni ọba wọ̀ ọ́ máa ṣìpẹ̀ rẹ̀ tọ́ ọba ti ń ṣìpẹ̀ èmi ọlọ́wọ́ bọ́ máa dàpẹ́ wọn. máa ṣìpẹ̀ tó o bá fi ń ṣìpẹ̀ èmi ọlọ́run bọ́ ọba tó láàárẹ̀ gan máa gbà pé wọn la hawla wala quwwata illa billah àníbi ọwọ́ àṣìpẹ̀ yóò ṣìpẹ̀ láláàkọ́ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò ṣìpẹ̀ ẹlẹ́kẹ̀ yóò ṣìpẹ̀ ẹlẹ́kẹta yóò ṣìpẹ̀ ẹlẹ́kẹrin tọ́lá ní sọ́lá ní wàlúù sáà ní pẹ́jọ́ bá bẹ̀rẹ̀ ṣìpẹ̀ wọ́n pariwo ummati ìrẹ́ ọlọ́run umma mi lálákọ̀ọ́kọ́ sọ́mọ ẹlẹ́yìn dọ́ọ̀bù ni àwọn tó ń tẹ̀lé ọ bá tẹ̀lá ànábì sallallahu alaihi wa lọ́sàn-án wọ́n tún ń tẹ̀lé àwọn míì náà lọ. tọ́wọ́ bá wà orí ilẹ̀ ẹlẹ̀ báyìí ó là á kírun ó tún lórí òkè náà tọ́rọ ilẹ̀ pẹ̀tẹ́lẹ̀ báyìí làwọn mùsùlùmí ní torí orí kan tó ń wá láyé torí bọ̀ fẹ́ ra mọ́tò. àwọn èèyàn pẹ̀lú àwọn ẹlẹ́wàá fún àwọn tó ń gbé bọ̀. àwọn ọlọ́dẹ tó wọ́n fàjẹ́ ìyá sùn pé ẹ dákun ẹ bá wọ́ọ̀nù àfa o ẹ bá wọ́ọ̀nù ọ̀gá máa jáde lóru mọ́kí ni à ń ṣe ẹbọ ni wọ́n máa gbé lóru òru tí bá ti àti táwọn bá à ń fi wọn ni o. èèyàn pẹ̀lú àwọn ẹlẹ́wàá fà àlẹ́ ń tí ò pẹ̀lú àwọn ẹlẹ́wàá fà àwọn tí ó sì pẹ́ yín nù ẹ dákun torí tọ́lọ́run ẹ̀yin orísun ọlọ́run aníbà Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó bá sì pẹ̀ débi àwọn tí ń bẹ nu náà kan tí ó jáde nu náà ó ní wípé owó sì pẹ̀ débi wípé àwa tá a jẹ́ mùsùlùmí ó máa làákùn bí ìyá ọlọ́run illa man habasa wí kọ̀ọ̀ká àyàfi ẹni tá Al-Qur'an bá ti so mọ́lẹ̀ pé kò ní jáde illa man habasa wí kọ̀ọ̀ká àbẹ̀ni tá Al-Qur'an ti gbé wá wípé ara àwọn khalidina fiha ọlọ́mọdé àbọ̀ sínú wàhálà ẹ̀yẹ rúṣin ọlọ́wọ́n bá mọ́ńgà lẹ́dí yẹ́sùn àwọn ìdáhùn ìlàbí ìsìn ìhìlà bá débẹ̀ tá a lé ń tàn tí ó lọ́wọ́ ṣe pẹ̀ tí gbogbo ẹ̀ lọ́wọ́ bá lè ṣe pẹ̀ tá ìnẹ́bì kò tí ì tó ìpẹ́ ṣe àyàtúndà tọ́lọ́ tó yàn dà àwọn tí ó ṣe fún làwọn tọ́lọ́ yọ ju síta wá lé ń tàn. ìjà sọ ara wa dáadáa ká mọ ìwọ̀n ara wa níwájú ọlọ́run káàmà wípé ọjọ́ àlùkìyámà ń bọ̀ láàárọ̀ ìbà fi hà wà á nà sá àtà àti yàtọ̀ láàárọ̀ ìbà fi hà ọjọ́ àlùkìyámà ń bọ̀ kò sí èméjì mẹ́ tó bá dé tí ò bá bá dáadáa lọ́wọ́ rẹ̀ ó ṣòfò ọlọ́run ní jẹ́mi àtúnyẹ́ ó ṣòfò ọlọ́run bọ́ wọlé tó bẹ̀rẹ̀ ìlú àṣepọ̀ ń gẹ́ dáadáa ọjọ́ àlùkìyámà ọlọ́run jọ dáa fẹ́mi àti àwọn tí wọ́n kọ́kọ́ rí pẹ̀ nínú wọn làwọn tó ṣe wípé wọn à ní ìsìtì àwọn táwọn ẹbí ọkọ̀ ṣe pẹ̀lú pé ọyá ṣe pé àwọn tó ṣe pé láìsáàbà alẹ́ ìdìmọ̀lì yọ̀wò àwọn eré òsìkò tí ò ní àwọn ẹ̀yẹ káṣà kọ̀kọ́ máa lọ tiẹ̀ náà káwọn ìgbà náà jẹ́ nàlọ́ fún àtúntì ìrùn kankan ọlọ́dún náà ni ó wà nù kófí aṣọ̀kan gẹ́gẹ́ rẹ̀ náà wà lákúlé sẹ́yìn kan bí wà bí ìjábá ti dẹ̀ fáza wa sọ́lọ́lọ́ ala